káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ogi tó ń wò mí nínú ilé ẹ mọ̀ pé mo sọ́lẹ̀ kan mo ní àlejò mi comedian ni wọ́n hmm. láti ìlú Ìlọrin fa ni wọ́n ti wá gbogbo èèyàn máa ń pè wọ́n ní MC Portable láti ìlú Ìlọrin bàbá ẹ wá ń kọ́ àwọn ará ilé ẹ̀wé wá ni. mo kí gbogbo ẹ̀yà wa lé pé ẹkú dẹ́gbẹ̀ta ẹkú gbà díẹ̀. ẹ gbà mí mo máa roko ọmọ kékeré mú kó sórí ètò lédìí o so um, ah, ẹ ohun tẹ́ fi ń bá mi sọ̀rọ̀ nsàlẹ̀ lẹ́ẹ̀kan ń kọ́ leléyìí. ọlọ́run ni ọlọ́run lọ́ba dídètò ọlọ́run ló fi díbà ọlọ́run ló ní ká máa lò ó bẹ̀ ni gbàgbọ́ àì. Eh? tó bá rí bẹ́ẹ̀ orúkọ mi ni Rẹ̀mílẹ́kùn Ìṣọ̀lá ọmọ oníṣàkí ògùn ọ̀rọ̀ kì í àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá mo níyàwó alọ́mọ bódìjú orin ẹni tó lógun bódìjú ọjà ẹ̀rọ ní sàṣàbàrí àṣàbàrí tiwa kọjá bẹ́ẹ̀ lọ́lọ́gùn tiwa ọ̀kárí ṣàkí nílé bàbá tó bí mi lọ́mọ. Hmm? gbogbo ìyára lè ṣe wà bẹ́ẹ̀ yóò dáa fún yín o. ohun tó ń tẹ lò ní ìsìn báwo lè ṣe rí he. ọlọ́run ló fún un àti pé láti kékeré mo ti discover rẹ̀ pé mo ní tálẹ́ǹtì ẹ̀ torí pé gbogbo wà tí mò ń gba ẹ̀ náà gbọmọ kékeré náà ni mo tún dàgbà mo tún dàgbà náà mo tún bá bẹ́ẹ̀ náà ni mi mọ wá ẹ̀ kò yé mi náà ìgbọ̀nsẹ̀ ọlọ́run ọlọ́run kan náà ló yé. ok ní ọdún wo ṣùgbọ́n ọjọ́ wo ni mi ò aláìyìn mọ ìwà mọ̀ béèrè tí obìnrin mọ́ ní ìsìn nítorí ọlọ́ọ̀rọ̀ fún mi ọlọ́ọ̀rẹ́ kò yé mi mọ́ ní ìsìn kí láwà ṣe sí. ìgbà tí mo ti discover rẹ náà ni mo wá kúrò nílé mo lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe tíátà ìjọba ọmọ máa kọ náà pè ní múyìwá adégòkè hmm. lọ́dún náà tó kọ làbílà ògbómọ̀ṣọ́ wáyé hmm. wọn tó ẹgbẹ́ ìbàdàn náà gbé hmm. ọ̀dọ̀ mo wà tẹ́lẹ̀ tí tó láti sàn sí ìlọrin. Ah, mo máa ṣe nǹkan lórí ètò lẹ́nu ẹ ti lọ admission sí Ìlọrin báyìí. bẹ́ẹ̀ni mo lè parí náà ni mo lè parí lẹ́ẹ̀dì lẹ́wù mi náà nílé ẹyin náà ni. bẹ́ẹ̀ni. ẹ ti lọ ẹ ti lọ primary school báyìí. mo ti parí primary school ìgbà tí mo parí primary school tí mo parí ní community primary school mo lè lọ sí community high school ìgbà tí mo parí níbẹ̀ ni mo lọ sí ọ̀dọ̀ oníjàtà tí mo lọ kọ́ iṣẹ́ níbẹ̀ mo kọ́ sẹ́lẹ̀ seven months ìgbà tí mo tẹ̀ ní admission mo tẹ̀ kúrò ń bẹ̀ mo tẹ̀ gbá Kwara Poli lọ ìgbà tí mo jẹ́ Kwara Poli mo pàdé ẹnìkan tó ń pè ní Dayọ̀ Adébájọ ọmọ ọkọ sọ tó máa ti ẹdún mẹ́ẹ̀ tó máa ń wí gèlè rí obìnrin báyìí báyìí máa ń gèlè gan o mo máa ń tẹ̀lé láti ìgbà náà láti jọ máa ń sọ̀rọ̀ ní rédíò ní mílíọ̀nù ẹ̀fẹ̀ àti amóni fm. <laughs> Eh? Ah, ológo mo <clears throat> mo rí òkà kan lọ́wọ́ yín ẹ̀ṣẹ̀ ti ṣe àbí. mi ti ṣèyàwó bẹ́ẹ̀ náà la bìnú mi ti ṣèyàwó olórin kan ló kọrin tó sọ wípé báyẹ̀ bá fẹ́ yìí ìsọ̀lá kẹmọ báwọn yí ọgbọ́n àgbà láti fún ẹ̀wọ̀n pé ìsọ̀lá ń sọ ni mí. Hmm. torí rẹ̀ mo ṣe fọ́ lórí yẹn pé ìsọ̀lá sọ ni mí lẹ́jẹ́ kí n gbórúkọ wọn jáde wọ́n sọ pé báyé bá fẹ́ yí kẹmọ báwọn dáàdì máa ti mọ́mí náà tó máa ń lo always mi ò mọ̀ kó wáìtì wọn ti ń lò èmi náà dé lọ àwọn pàǹdà ní post office lórí ẹ̀ lò sọ́wọ́ torí pé kí n máa lè jọ dáàdì mi dáadáa. <laughs> dáàdì yín àti mọ́mí yín lò. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà wá fẹ́ lo tiyín. bẹ́ẹ̀ni. pàǹdà ni ṣùgbọ́n post office lẹ ti rà. ẹ̀bùn lórí mo ti wá torí náà wọ́n máa rò pé gold àwọn kan ti fẹ́ gé kàmí lọ lọ́jọ́ kan wọ́n rò pé gold torí kó máa tanná lálẹ́. <laughs> bẹ́ẹ̀ wọ́n tó bá ti gbé ẹ̀wọ̀ tèmi ní ìsìn tèmi mo fi sí ọwọ́ báyìí ẹ̀yin ibi tẹ́ ẹ fi tọwọ́ tiyín sí àwọn tó sì ń wá tó sì ń wá tó ń Ah. sẹ́yìn wáyà wo ni. níbo máa wá fi tí báyẹn gbà mí ìrìn ara lè bo ní bùkárì tàbí kí n dunnú ni tẹ́kì ah. dunnú ni níbo ni kí n fi ọlọ́pàá mi lẹ́kùn ni ọlọ́pàá mi lẹ́kùn mo ti lò ká ìtì pé ọlọ́pàá mi lẹ́kùn mi máa bẹ̀ bùkárì máa ń tó wọ lọ́wọ́. ibẹ̀ ní pàǹdà ni. pàǹdà kọ́ góòdì ni àbúrò góòdì ni. ṣebí post office lẹ ti rà. ẹ post office mo ti rà àbúrò góòdì lọ́nà àwọn ọmọ làánú mo ti rà. ẹ̀dẹ̀ ni wọ́n máa ń tọ̀nà lálẹ́. bẹ́ẹ̀ni. ah oh lord mọ́mí mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín. ẹbí ẹbí. ẹjọ nínú dádì àti mọ́mí ta ló ṣe wàhálà jù lórí ọmọ. aládé àwọn méjèèjì náà ni àwọn hmm. méjèèjì ni. ta ló ṣe wàhálà jù ẹnìkan máa ṣe wàhálà jù ẹnìkan lọ. <sighs> ìyá níyà mi ìyá ò níyà mi ìyá ò níyà mi. mo ti gbọ́ mo ti gbọ́ mọ́mí ẹgbàáfà ẹgbàáfà ìbéèrè mẹ́ta ni òkú ọ̀pẹ máa gbọ́ ẹgbàáfà ẹlẹ́yìn ìbéèrè mẹ́ta ni ok nínú ìyá àti bàbá ta ló ṣe wàhálà jù ta ló yẹ kó ta ló yẹ kó jẹ wọn ọmọ jù. àwọn méjèèjì ni. ta ló yẹ kó jẹ wọn ọmọ jù ẹ mọ̀ pé sọ pé ẹ̀yin obìnrin lẹ ṣe wàhálà jù lórí ọmọ àbí. Hmm. ẹ̀yà ta ló wá yẹ kó tún jẹ wọn ọmọ jù. ìyára lè ẹ mọ bínú o gbogbo ẹ̀yin bàbá wàhálà mo kọrin fẹ́yìn náà mo kọrin fún wàhálà mo kọrin fún yín. màá fáadà bàbá ní jígí ọmọ bàbá o oh, bàbá máa yí. ẹ dáhùn ansa mi ní kẹ sọ ọjọ́ wẹ̀rẹ̀ mi ní kẹ sọ ọjọ́ wẹ̀rẹ̀ ẹ dáhùn ansa fún mi níjọ. wọ́n ní kọ́sọ́ náà lóòótọ́ ìyá tó gbébi sínú fóṣù mẹ́sàn-án ẹ dákun. ìyá náà ló tún yẹ kó tún jẹ wọn mọ́tò tó bá mú ọgbẹ́ tó máa gbà béèrè kẹta mú ọgbẹ́ máa gbà òkè nínú ìyá àti bàbá ta ló yẹ kan máa kọ kú kí kankan nu ọmọ kú. kí ló èmi ò gbàdúrà kú fún. ìyá náà tún ni àbí ìyá náà tún ni àbí dọ́sà. èmi náà ń ṣe bíi tiyín ni. mi ò gbàdúrà kú fún màmá o ìgbàdúrà kú fún màmá mi màmá mi ó dàgbà yóò jẹ wọn. ẹ dọ́gbọ́n dá mi lóhùn pé bàbá náà ni kó tún mọ lọ kí ló dé tó yẹ pé ẹwò ẹwò ẹtú wo bí ẹtú ẹyá wálé kí ló dé wọ́n bá ní kí ọmọ ọkọrin fún bàbá àti ìyá rẹ̀ ìyá nìkan ló máa ń rọrin kan fún. mo kọrin fún bàbá èmi kọrin fún bàbá bàbá o bàbá. kẹ́kọ̀ọ́ kọ bàbá ìyálẹ̀ kọ̀kọ̀ ẹ̀yàn wálé ẹ̀jọ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ ni kí ló dé tó yẹ pé àwọn junior tó bá gbé wa pé kọkọrin fún àwọn òbí wa tó jẹ pé àwọn ìyá nìkan la kọ́kọ́ máa ń kọrin fún. mo kọ́ fún bàbá. orílẹ̀-èdè nàìjíríà lè nínà ẹ̀rù ká tó rí àwọn olórin kan kọrin kí bàbá ó máa ń pẹ́ di àbí ẹ̀kọ́ ni. mo lóni fún bàbá nítorí ọlọ́run. bẹ́ẹ̀ sànà wa bàbá náà torí mi náà wà lára àwọn bàbá ẹ máa tó máa kọrin pé dadi mọ́mí o wàá pẹ́ láyé tọ́ba ìyá ni wúrà yé bi kí ló dé wọ́n fi bàbá sí. bàbá ni jígí ọmọ. oyin kan nìkan náà ni mo mọ̀ tó máa ń kọ fún dadi kí ló dé. bàbá ni jígí ọmọ. ẹgbẹ́ tí mo tún mọ̀ tó ẹ pé tó ní máa ń gbà yẹn wà gbọ́ àgbẹ̀ bá bá rèé ẹ ṣàánú ah. àwa kọrin fún bàbá nítorí ọ èmi kọrin fún bàbá mo mo mo kọrin fún àwọn bàbá bàbá ni jígí ọmọ bàbá o bàbá máa ń bá. ẹsẹ̀ mi dábàá lọ́wọ́ ẹ̀mọ́ mi dábàá lọ́wọ́ mi ẹsẹ̀ mi nù mí lẹ́nu mi ìrẹ́nu tó kọ́ mi ò fún dáàdì mẹ́rin èmi kọrin fún bàbá. lẹ́yìn pé àti pé bàbá wẹlé. ẹ yọ àwọn bàbá. àti kí ló sànà bàbá náà ẹ máa wo kẹdẹ máa wọn kọ mo ti máa ń ṣe báyìí sáà ọmọ mi. Ah. pé kó lè di pé àwọn náà máa ọmọ mi kù a máa lo àwọn mọ́mì gbó tuntun tó yẹ pé gbogbo ẹyin inú wọn máa kú oúnjẹ tán kúrúgbọ ah! ní wá wọn jẹ mú. gbọ́dọ̀gbọ́ ah! eh? <laughs> ọba alárìíyá dà lónìí <laughs> ó yẹ wálé ẹ wálé ní ìsìn ẹ wálé <coughs> ok kọ́mẹ́dì gbogbo eléyìí báwo ló ṣe bẹ̀rẹ̀. unlimited comedy. ah ó tán. torí pé èmi náà mo ṣe bẹ̀rẹ̀ ẹ lè sọ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀. ìgbà tí mo bẹ̀rẹ̀ ńgbà yẹn tí mo gbà mo kọ́ bẹ̀rẹ̀ ní ìlú mi ní Ṣakí gbọ̀ngàn mo bẹ̀ pẹ̀lú dancing school torí mo mọ̀ jó ọ̀pọ̀ ah, àwọn ìjọ a máa ń jó a máa káàkiri church a máa ń ṣe program káàkiri church church mo ti bẹ̀rẹ̀ hmm. church mo ti ń ṣe bí n lọ sí MC church n lọ sí káàkiri káàkiri kó tó di pé mo lọ sí ìlú Ìbàdàn mo hmm. training mo ṣe bẹ̀rẹ̀ nígbà yẹn ẹ lè sọ pé pàtó báyìí. nígbà tí mo wà ní nínú primary three ìyẹn mo ti ń sọ baby voice nígbà tí mo máa ń gbowó láàrin àwọn ọ̀rẹ́ wa tá lunch tàbá jáde lọ fún break bá gbé wọn á kì pè mí ẹ̀tọ́ àwọn tí ò mọ bọ́ gbá akọ̀ ìpẹ́lájọ lábẹ́gi máa máa ṣàwádà máa máa ṣe mo ti ṣe wọn máa rẹ́rìn-ín inú wọn máa dùn wọ́n dẹ̀ máa dáwó fún mi from there wọ́n sọ ah this thing is making money for me. bẹ́ẹ̀ báwo ló ṣe convenience fún yín láti ṣe bẹ́ẹ̀ yẹn ah, báwo ló ṣe convenience fún yín. Ọlọ́run náà ló yẹ. ẹ mú mọ̀kọ́ Ọlọ́run níbẹ̀ báwo ló ṣe convenience báwo ló ṣe rọrùn. bó ṣe bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí náà bẹ́ẹ̀ náà ló ṣe rí bí mo ń sọ̀rọ̀ náà mà báyìí. bẹ́ẹ̀ lọ sí ilé ẹgbẹ́ gbogbo ẹni tó wà mí rárá mi ti lọ sí agbára ṣùgbọ́n mo fẹ́ dán wò ni. bàbá mi jẹ mí nínú ilé àlejò mi ó wá láti ìlú Ìlọrin orúkọ wọn ni MT Portable. ọlọ́run máa ràn yín lọ́wọ́ ọlọ́run máa fún yín ṣe. àmín àmín. náà àwọn wọlé tí bá ṣiṣẹ́ àti kí ni èròǹgbà yín nínú eh, iṣẹ́ kọ́mẹ́dì àti eh, MC àwọn tí mo ti bá ṣiṣẹ́ náà mo ti sọ yẹn especially tí mo ti ẹ̀pẹ́ lọ́dọ̀ ìdára náà ni Dayọ̀ Ajíbádé mm. torí pé látìgbà tí mo ti wà ní Kwara Poly náà mo ti wà lọ́dọ̀ wọn ti ń go school three years now náà mo mm. ti wà ní ọ̀dọ̀ wọn tó ń dẹ̀ ṣe àwa lọ engagement àbá báàkì wọn lẹ́yìn agbèrè lọ́dọ̀ àwọn máa ń ṣe engagement dada. Mm. wọ́n máa ń ṣe MC àwọn ìgbà máa ń wá sèkó náà ẹ̀kọ̀ọ̀kan náà máa wá ọlọ́padà ọ̀ Ìlọrin lórí wá sí ìlú Èkó. ok kí lè fẹ́ ṣe fún àwọn aráàlú Ìlọrin fún support fún àdúrótì fún pé wọ́n tiẹ̀ tì yín lẹ́yìn àti àwọn aráàlú Ṣakí ẹ kí wọn àtàwọn aráàlú Ìbàdàn gbogbo olùtẹ́ ti lọ ẹ mú wọn ní kankan ní kankan ẹ ṣe nǹkan fún wọn. ẹ tó bá rí bẹ́ẹ̀ àǹfààní kan ti wà fún gbogbo àwọn ará Ìlọrin torí pé Ìlọrin ò kì í ṣe lùmọ́ mo fẹ́ mú àǹfààní kan tó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá tó yẹ pé ẹ̀bùn ni ẹ̀bùn pàtàkì ló jẹ́ fún àwọn ará Ìlọrin. ẹ má ṣe polówó. ẹ mi ṣe polówó mi ṣe polówó. ẹ ni pé gbogbo ìgbà tí ẹ bá ti ń fẹ́ olùrànlọ́wọ́ tí ó polówó ọjà yín lórí ètò ẹ ti bá ti kàn sí mi ẹ ti rí. ọ̀nà ọ̀la ti gbọ́ yẹn ẹ̀yin náà mo láì kówó gan mo láì kówó ọ̀la ti gbọ́ yẹn gbogbo èèyàn ojú dẹ̀ ń wò mí nínú ilé gbogbo ẹ̀yin tèmi pátápátá láti ìlú Ìlọrin pátápátá porogodo Ìlọrin Ọ̀fà Ògbómọ̀ṣọ́ gbogbo olùkéréje kéréje tó túmọ̀ ìlú Ìlọrin tó bá ti fẹ́ ṣe ìpolówó ọjà lórí Orísun ẹ ṣe àti pé MC Portable. àbí. on behalf of Lara Olúbò. àbí ẹ pé MC mo fún yín ní go ahead ẹ pé wọ́n ní àǹfààní láǹfààní ńlá ni lóòótọ́ ó yẹ ṣèpolówó ẹ ṣèpolówó rẹ̀ ẹ ṣe lóhùn yẹn ṣe ní ohun. tó bá rí bẹ́ẹ̀ ìpolówó eléyìí bíráàbù ọkọ mi ni ẹ má gọ wa ìyá wa lé o fún gbogbo ẹ̀yin tẹ́ wà nílọrin èmi rẹ̀ mi lẹ́kùn ìṣòlá ti wà ní sẹpẹ́lẹpẹ́ fún yín pé ìjọba fẹ́ polówó ọjà yín lórí Orísun TV lórí ètò olójú ọjà àbí lórí ètò fàájì. ètò bá bẹ̀tò ètò bá bẹ̀tò ètò bá bẹ̀tò Miliki Express ojú ọjà. ojú ọjà gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ tẹ́bá fẹ́ polówó rẹ̀ tẹ́bá ti kàn sí èmi rẹ̀ mi lẹ́kùn sọ̀lá nílùú lọ́mi a máa gbẹ̀yìn bọ̀ sórí móhùnmáwòrán bá polówó ọjà yín tí gbogbo ayé ògbò tòwó mọ̀ nǹkan tẹ̀ ta. <laughs> táwọn aráàlú Ìbàdàn ń kọ́ kílẹ̀ kì mú kílẹ̀ ṣe fún wọn. àwọn bó wọn Ìbàdàn náà wọn máa gòrà wọn hm. Ìlọrin òjìnà sí Ìbàdàn wọn bá pè mí ìgbà wo làárí wọ mọ́tò láti Ìlọrin wà lù ú Ìbàdàn èmi náà dá wọn lóhùn lẹ́yìn gbọ́ pè mí ká jọ sọ̀rọ̀ ká sọ gbogbo ẹ̀kọ́ ọba ti gbàgbọ́ yé àwọn ẹṣẹ owó wẹ sí ìdára ẹ ti kí ni owó recharge card. owó recharge card làwọn ń gbà bá sálẹ ọmọ ẹ mú mi. <laughs> ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ jáde. wọ́n ní mọ́ mi lábàárọ̀ mi. àwọn ìlú Ṣakí ńkọ́ àwọn tí sáké ògbọ́n ẹ̀kẹ́ náà gbẹdẹ o bàbá gbogbo àwọn ẹni tó yẹ pé ẹ bá wò lu sakíǹtì àwọn àwọn afọ òkè afọ kankan hmm. gbogbo ẹ ó wà ní sakíǹgàn ẹ̀sẹ̀ dálẹ̀ tẹ bá dé Sango market. ara ti ah! ṣe polówó. ọjà ń bẹ ń bẹ ọjà ń bẹ ṣùgbọ́n tí wọ́n bá gbé wá sí ewé ètò báyìí wọ́n bá ṣe kí ni á bá wọn gbé sí ojú gbogbo ayé ti jẹ́ pé àwọn náà ṣe kí ni wọ́n máa tà hmm, bẹ́ẹ̀ hmm, ni. òun lè ti gbọ́ ẹ̀ gbogbo MC Portable wọ́n máa jẹ́ aṣojú Orísun fún láti ìlú Ṣakí gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà nílùú Ṣakí ẹ̀yẹn ṣáà ti pè MC Portable bẹ́ẹ̀ bá ti pè wọ́n ẹ ti pè Lára Olúbọ̀ bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ ti dórí Orísun wọ́n máa wá wọ́n máa bá yín sọ̀rọ̀ tẹ́ bá tẹ̀fẹ́ wá bá mi sọ̀rọ̀ gangan gan wọ́n máa pè mí fúnra wọn wọ́n bá pè mí rí ń bá yín sọ̀rọ̀ á ṣàlàyé fúnra yín fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ wò àsìkò ti tó any business person gbogbo ẹnikẹ́ni tó bá ń ta ọjà pátápátá àsìkò rèé tó yẹ kẹ́ ẹ tap into the season tó yẹ kẹ́ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ gbé ọjà yín kẹ́ kẹ́ tí bọ́ gbogbo àwọn èèyàn lára báyìí àbí ká ti wọn wọn lára. bẹ́ẹ̀ni mọ́mì mi má gbàgbé ẹ mọ̀ pé a sọ̀rọ̀ kan lọ́kàn tẹlọ pé ẹ fi ètò kan sọ́nà hmm. ètò tàbí sọ́nà ní on december twelve àbí. bẹ́ẹ̀ni. mi gbàgbé déètì àwọn ti kámẹ̀ sí mẹ́mórì mi ẹ wọ àǹfààní túnlẹ̀ lẹ́yìn fáwọn tó ṣe ń fẹ́ tó bẹ̀rẹ̀ fẹ́ o ètò tó da ètò tó lẹ́nu. ìyẹn di orí ètò bàbá ètò. ó di orí ètò bàbá ètò. lọ́jọ́ friday. kò sí wàhálà. ó di orí ètò bàbá ètò lọ́jọ́ friday. a sọ dáadáa. ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe máa polówó lórí Orísun lórí ètò Miliki Express lórí ojú ọjà lórí ètò bàbá ètò kó wá ṣe ìpolówó ọjà wọn ẹ wò ó gbogbo èèyàn pátápátá ló mọ̀ wípé ìpolówó làgùn mu òwò kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe láyé yìí ṣẹ́rí kò dìgbà tẹ́ ẹ bá di ńlá àbí kó tó di pé ó ṣèpolówó bó bá ṣe nǹkan kékeré báyìí ló ń ta ìwọ ṣáà gbìyànjú èlò ni gan-an bẹ́ẹ̀ bá mọyì ẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ ẹni èé ṣé pé mo ti ń waste time láti yọjọ́ yìí. ìgbà téèyàn bá tó fi ẹ̀gẹ́ bá sọ kó tó mọ̀ pé yẹn ga pa. àbí ẹ̀yin tẹ́ ń ta gèlè ẹ̀yin onílẹ̀sì ẹ̀yin oní makeup ẹ̀yin onírun kí ni nǹkan tẹ́ ń ṣe gangan ṣé lélẹ̀ ń tà ni ṣáṣọ lẹ̀ ń tà ni kí ni iṣẹ́kíṣẹ́ tẹ́ bá ń ṣe ẹ wò ẹ wá ṣe ìpolówó jẹ́ ká wá bá yín sọ fún àwọn aráalé nípa ẹ̀ pátápátá kájédè lè máa bugbájẹ kẹ́ ẹ tata jèrè ẹ wò ó mo máa ń sọ ẹ wá sórí Orísun bẹ́ẹ̀ wá sórí Orísun ẹ̀ tata jèrè ṣùgbọ́n ó dà kẹ́ ẹ ṣèpolówó ọjà yín àwọn ẹ̀fẹ̀ tẹ máa ń sọ lóríṣiríṣi báwo lẹ ṣe máa ń rí wọn ṣe máa ń mú kan mọ́kan mọ́kan mú kan kó tó wá dodidi ni. ṣe rí ẹ̀bùn yìí ibi tí mo fi lọ Ọlọ́run torí pé kò sí program tí mi ò lọ tí n bá lọ sí wedding reception kò sí program tí n bá lọ mi kì í kàn kankan lẹ̀ mo ṣe wá bí gan náà i don't prepare for anything mi prepare fún kankan hmm. so that just it bó ṣe máa ń wá mo ṣe máa ń ṣiṣẹ́ tèmi nìyẹn wọ́n bá pè mí pé ah báyìí ẹ sọ fún mi topic nǹkan tẹ fẹ́ ṣe. bẹ́ẹ̀ mi fún yín topic lẹ́yìn náà ẹ fún mi topic. ó kàn déédéé wá. bó ṣe wá bó ṣe bó ṣe wípé ọlọ́run ti fẹ́ kó rí. ó yẹ mọ ẹ pa àwọn lẹ́rìn ẹ pa àwọn lẹ́rìn. tó bá rí bẹ́ẹ̀ ẹ wo ẹ̀yin akẹgbẹ́ mi tẹ jẹ́ ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ni ọ̀mọ̀wé mo dẹ̀ mọ̀wé fi yàn ẹ jẹ́ kí n kàwé fún yín. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty-one twenty-two twenty-three twenty-four twenty-five twenty-six twenty-seven twenty-eight twenty-nine one hundred and one one hundred and two two thousand and four ẹ fẹ́ parí lẹ́kùn sẹ́mi wàá mọ̀ rẹ̀ ẹ fẹ́ parí lẹ́kùn láti mọ̀ I said go, I know my. Don't you resist me. For God so loved them that the giver of God is son. Whoever believes me shall not perish, but have everlasting. Mo tún mọ̀ kó wáyé náà. Yes. Alibá àtà roll, rọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù pọ́ọ̀lù. Mo mọ̀ kó wáyé náà. Ẹ̀kúndà ọdún lè mọ̀. Mo tún mọ A for apple. Oh, A for apple. B for ball. D for dog. G for dog. D for body. G for guda ẹnu ẹnu tìbọ̀ tọ́bi tìbọ̀ tọ́bi náà. Oh, tọ́bi. ọmọ ọrìgùn. ọmọ ọrìgùn. bẹ́ẹ̀ni ọmọ ẹ̀pọ̀ Ebola ẹ̀pọ̀ Ebola mo mọ̀ wé náà. Okay, z nǹkan. z wọ february náà ni february náà ni àwọn tí ń tajà. x x nǹkan. f ẹ̀pọ̀ fẹlà fẹlà Stella okay ẹ̀ẹ́lì kọ́ ẹ̀ẹ́lì ẹ̀ẹ́lì. ẹ̀ẹ́lì bọ̀ lábìdùn. ẹ̀ẹ́lì bọ̀ lábìdùn. lábìdùn. ẹ̀fọ́ ẹ̀fọ́ àti gọ́gùn ẹ̀ẹ́lì lábìdùn lábìdùn ẹ̀ẹ́lì lábìdùn. kí lọ sáájú. ẹ̀fọ́ àti gọ́gùn ẹ̀ẹ́lì. okay w kọ́. Ah, w w for we no run money on our life o a ní wèrè o w for wèrè wèrè. <laughs> okay m kọ́ m. m m for mother náà ni o em còn mới dani ẹ fún kọ ẹ wò fúlàní fúlàní ni ẹ fún náà ẹ ní gbàgbé pé ẹ fún náà ló bẹ̀rẹ̀ fúlàní yìí wọ yorùbá yìí wọ tápà. Let me read the national anthem for you. Okay, I, I read it. I want to compassion. Nigeria wa wa bi isa our father. Ilo wa di tapu. Wala ilori lele. Dali bo awa Yorùbá. Adiwadi. Ilo mi sa Wally, Baba Divino. Sister Unity. I play that because I hope I wanna play a first-time God. I know book now. Èmi nìkan ni wọ́n rán school ní gbogbo wa. Can you see that I know books? You do, you, know books. You know books. I also know books. I be. It's my brother. He's living at the lorry. He also know books very well. Books. I know books. And she know books. Yes, he knows books. He knows books. Ọmọwé, èmi gan mọ̀wé, mo dáwé mọ̀ tí n bá rí wé, amọ̀ra wà ti wé ẹ dára yín mọ̀. ẹ ẹ ah, i know book i know i know pen pen wọn máa fi ń kọ̀wé. gẹ́gẹ́ bí. tábà tún wò lóde nàìjíríà lónìí. ah ẹ tún padà. Ah, ẹgbẹ́ mọ̀ sí lọ bọ́lọ́mù bá ti fi ràn ká mọ̀ sí náà ni. Eh, eh, eh, ó yá ẹ máa ṣe lọ ẹ máa ṣe lọ. ọlọ́run kan lọ́rọ̀ sọ pé iṣẹ́ tó lùgbàláràn mi ajẹyẹ ni wọ́n jẹ́. ẹmi tó fẹ́ máa lomi máa kọrin yẹn jù. Ah. jíṣẹ́ tó lù gbára lọ́wọ́ mi. sọ́ọ́rì kárí máa rí ẹ mọ jẹ́ mi olómi ẹ mọ kọrin yẹn jù. Oh, bá bíbo ṣe tábà wo olórin nàìjíríà lónìí oríṣiríṣi orin gbogbo ìjọ ló ní bọ́n ṣe máa ń ṣe ètò wọn. Hmm. tábà wo aleluya baba adébóyè ló ní orílẹ̀ nàìjíríà kò pé méjì àbọ̀ pé méjì mọ́mì ẹ bá gbọ́ let somebody shout hallelujah. wọ́n fi shout sí shout wọ́n ní shout wọ́n ní shout. ṣé bẹ́ẹ̀ náà kan ṣé bẹ́ẹ̀ náà kan máa ń pẹ́ ẹni bẹ́ẹ̀ náà kan máa ń kẹ́ ẹni. tábà tún wò ní orílẹ̀ nàìjíríà àwọn nìkan wà tá a máa fi dá àwọn churches kankan mọ̀ tábà fẹ́ mọ celestia tábà ti gbọ́ yorùyá ihu yorùyá ihu olùwà ní ọba ti rọ mi pamọ́ mi. ẹ máa wo àwọn àwọn baptist àwọn ọjọ́ baptist ohun tá a máa fi ń dáhùn mọ̀ lélẹ̀ ẹ̀rí pé gbogbo nǹkan tó máa ń ṣe ìgbàlà ìgbàlà ìgbàlà ẹ̀sọ́ lè tó máa pe àwọn kwaya àwọn ìyá àgbàlagbà yẹn mm. pé kí wọ́n kùnrin ẹ̀rí pé ìgbàlà náà wọ́n kọ tẹ́ ti gbọ́ jésù ń bọ̀ yóò wọ́n yàtọ̀ lẹ́fẹ̀ẹ́ ara ìdí náà jésù ń bọ̀ ayé ẹ̀ gbọ́ níbo ni yóò bá ẹ nígbà tó bá dé wọn tún ní solo and hall ẹ mà gbọ́ solo. bàbá màmá mi níbo ló máa wà nígbà tó bá dé hall mọ́mì. jésù ń bọ̀ ayé ẹ̀gbọ́n níbo ni yóò bá ọ nígbà tó tábàwò ní orílẹ̀ nàìjíríà lónìí orin CAC ò pé méjì táwọn àpẹẹrẹ táwọn orin táwọn fi ń dáhùn mọ̀ dáadáa ni ẹ bá ti gbọ́ babalọ́lá olómi yèrè. ẹ ọmọ CAC lè mi yèrè omi babalọ́lá olómi yèrè omi yèrè mọ́mí ẹ wálé ẹ má jẹ́ ọlọ́ jìnnà ẹ já wálé padà. tábà tún á wò àwọn ọ̀jọ̀ kan náà alọ́sọ fún náà ni wọ́n tá mọ̀ sí C&S ẹ bá ti gbọ́ ìpìlẹ̀ ti Jésù ilẹ̀ lẹ́lẹ́yẹ ìbàbá aládùn ẹ ti mọ̀ pa wọn wọn tún máa ń sèṣin inú sìn torí ẹ̀mí lọ́lọ́run tún gbàtẹ́ máa tó ní kí wọ́n parí ìsìn wọn parí ẹ̀. ó jago mẹ́jọ alẹ́. inú sìn wọn tún máa ń ṣe èsì kan èsì tó máa ń ṣe inú sìn wọn gbọ́ gbàtú sílẹ̀ bẹ̀ láti bẹ̀rẹ̀ sọ́jí ẹ̀ bá ti gbọ́ ó yá já èlò já èlò já èlò ó yá àwọn wo lè yí o ìràwọ̀ àwọn wo lè yí o ìràwọ̀ àwọn wo lè yí o ìràwọ̀ àwọn wo lè yí o ìràwọ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hmm. hmm. ṣe ṣiṣẹ́ ara yìí. ǹjẹ́ wà lórí Facebook. mo wà ní Facebook Rẹ̀mílẹ́kùn Ìṣọ̀lá náà mo lọ hmm. Ìṣọ̀lá Adérẹ̀mí. Ìṣọ̀lá Adérẹ̀mí lórí Facebook ṣé wà lórí Instagram. mi ò tí sí ní Instagram mo wà email mi wà. Eh, ẹ ti upgrade sí orí Instagram. mi ti upgrade sí pé aṣùmọ̀ lọ ṣiṣẹ́ lórí aṣùmọ̀ upgrade sórí Instagram aṣùmọ̀ lọ ṣiṣẹ́ lórí yẹn ṣì yẹn. ok kẹ kẹ kẹ try kẹ lọ sórí. ìkúlà oh. kẹ̀dẹ̀ dẹ̀ wà báyìí adẹ̀kẹ̀dẹ̀ máa lọ kẹ̀dẹ̀ ṣiṣẹ́ lórí yẹn. níbo lẹ aláì <laughs> ẹ wà ọ̀ráì nọ́mbà àwọn gbogbo àwọn olólùfẹ́ ètò mi nọ́mbà àwọn nìkan lè pè nìkan pè yín sí fún ìpolówó ọjà nọ́mbà tí wọ́n lè pè mí sí náà ní eléyìí òun náà mò ń lò fún WhatsApp hmm. zero eight one forty eighty eight seventy one ninety zero eight one forty eighty eight seventy one ninety. ẹ ṣé mo dúpẹ́ mo tẹ̀ dúpẹ́ pé mo pè yín ẹ wá láti odidi ìlú Ìlọrin pàtàkì fún my beautiful sister from another mother àwọn ni wọ́n wé gèlè mi àwọn ni wọ́n ṣe ojú mi lóge àwọn náà ṣojú mi dáadáa fún yín lórí ètò lẹ́ni àwọn ni Mọ́tọ́lá Abdul makeover ọ́fíìsì wọn wà ní nọ́mbà forty seven ọ̀pẹ́olúwa house Tóyìn street Ikeja, Lagos nọ́mbà wọn rèé o oh seven o oh eight seven double zero five five double zero lẹ́ẹ̀kan sí o oh seven zero eight seven double zero five five double zero àwọn náà ṣojú mi lóge àwọn náà bá mi wégele kí n bá lè ṣe kí ni kí n bá lè dùn fún yín wò gbogbo ẹ̀yin tẹ̀mí nínú ilé tí a bá fẹ́ wo ṣe wà lọ́lọ́kọ̀jọ̀kan lórí youtube ẹ̀yin ẹ lọ sí www.youtube.com slash orisun tv ẹ máa wo gbogbo ṣe wà lọ́lọ́kọ̀jọ̀kan a wà lórí instagram orisun at orisun tv lórí twitter at orisun tv ṣé wàá rí lórí facebook ẹ̀yin lọ sí www.facebook.com slash orisun tv ẹ máa rí ẹ máa bá wa pàdé ẹ̀yin fi ìbéèrè yín àbí ẹ bá fẹ́ ṣèpolówó lọ́lọ́kan òjọ̀kan ẹ fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí mo fẹ́ sọ fún gbogbo ojú tó ń wò mí nínú ilé wípé ẹ darapọ̀ pẹ̀lú mi lórí Miliki Express kẹ wá ṣe ìpolówó ọjà yín ọdún súnmọ́ wa à ń súnmọ́ ọdún adẹ̀ ń pariwo ẹ̀ lójoojúmọ́ púpọ̀ ẹ̀yin tèmi nínú ilé ẹ súnmọ́ mi ìsúnmọ́ra ẹni la fi ń mọ̀ ṣe ẹni o ẹ church anniversary ni church concert ni ẹ fẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run pásítọ̀ yín kán wá sórí Orísun kán wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ wọn bó ṣe bẹ̀rẹ̀ lóríṣiríṣi lọ àbí lọ́lọ́kan òjọ̀kan kò sí nǹkan kan tẹ́ bá dórísun tá à ní ṣe fún yín tí ó dẹ̀ ní jẹ́ wípé ìrọ̀rùn ló máa bá dé ẹ wò mo máa ń sọ lọ́lọ́ ní gbogbo ìgbà wípé chikinni mọ̀ ní owó kékeré la máa fi polówó fún yín tí ajé ó dẹ̀ máa máa gbogbo àjẹ ẹ̀yẹ́ ti pè mí sí oh seven oh eight six five six double two zero eight lẹ́ẹ̀kan sí oh seven oh eight six five six double two zero eight Lára Olúbọ̀ lórúkọ mímọ́ lórí Facebook Lára Olúbọ̀ náà ni lórí Instagram at Lára Olúbọ̀ twelve lórí Twitter at Lára Olúbọ̀ one káwá fi rẹ pàdé o lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wò ó rí yín ò ní gbàbọ̀dẹ̀ tọmọtọmọ iṣẹ́ yín ò wà ní dìbàjẹ́ o ẹkún ohun òṣè kò ní jẹ́ tiyín pẹ̀lú àṣẹ ìdùnnú ó dàbọ̀.